أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته أنا أقول ولو ما ولو ما ملك لو ما له ọba tó ti ṣe ní rọrùn fún wa tó ní kálí tó pàdé láyé tíra tí a ti máa ń pàdé tí a kò ní màtáwó lè àmàlà kò á sá lò bá àlàyé mọ èyí tí àwọn pòfẹsọ ọkọọkọọni tó lọ àlè àlàyé tí wọn kọ tíra kọ sábà wọn lọ tó wọn. kala tí àwọn tún wọlé sí láwọn ọ̀gbìn òun náà ni sáà tó ní. المنكرات والمصادرات المنكرات والمصادرات كنجا إليه المنكرات هنا نقول أو كتير èèyàn lè mú tó lè gbogbo àwọn ọmọ tí ó jẹ kí làákà ìdúgbò lára ẹni kò láńpẹ ní àlejò ìrọ. bákan náà àlejò àtọrọ òun náà ní gbogbo nǹkan téèyàn lè fà àbẹ́yẹn lè sìn ẹ̀rí téèyàn lè fà àbẹ́yẹn lè sìn tóun náà lè máa kó. jẹ kí ìṣesí yóò yàtọ̀ sí bó ti wà tẹ́lẹ̀. àwọn eléyìí kí làwọn náà fi wọlé sí abẹ́ tí máa ba ìwà ẹni jẹ́. kò sójúmọ́ náà kọ́nà lórí ọmọ tó ń sùn lọ́wọ́ ìkẹ́ ọlọ́run náà ló dé sùn bọ́bá tó kí náà ó ti kí láti máa lo ìkẹ́ ọlọ́run náà. ẹ wá wò lóògùn wá fún wa lóògùn náà ibẹ̀ náà láti fún wa wò pé jésù ń fún eléyìí náà kẹtọ bílẹ̀ kí n mú eléyìí náà kẹtọ bílẹ̀ láti lè fún mi lọ́wọ́. gbóòórùn bí wáyà àbí bí kọ́ àbí bí kọ́ ni gbóòórùn bí wáyà. ẹni tó wá fẹ́ sí owó ní ìgbẹ́ ẹjọ́ mi láti fi hàn yìí yóò tún wá ilẹ̀ ní àsìkò káàkiri lọ sí kòkó lòyún náà yóò tún tí máa yí ìwà ẹ̀dá padà lé wọn dànù kó lára ìdá abẹ́ẹ̀dá ṣùrùbí lọ́kùnmọ́ òun náà ní mímú àwọn ọ̀gá tó jẹ́ owó àwọn tí wọ́n kú làákà yìí ọtí wà ní ọmọ àdàrà àti gbogbo àwọn ọ̀gá tó yàn máa fi àbí tó yàn máa fà lìmánà náà. من أضرار نما وقتوا نما إنرا إنرا وأقوات وعواقب وعيمة وعواقب وعيمة àti àti bọ̀tá abú eléyìí tó lé eléyìí tó tóbi pọ̀ fìdíìní wàlúmà níbi ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ní àti dúkìá ẹ̀fẹ́ yẹn ní láyé gan fìdí níbi àlámà lọ́rọ̀ ẹ̀sìn yẹn ní wàlmáàlì àbí mísíkì àbẹ́ ẹ̀kọ́jọ láyé àwọn ìnira táwọn ọ̀sán wọ̀nyí tó lè ṣe kẹ́ni tó lè kú bá ara. wàlìjẹ́pẹ̀ ni ìnira tó kú bá tó ń rẹ̀ ẹ̀rí. wàsíwò ìwà ìnira tí àwọn kìnnìyí bá ti kó nínú wàá ipa táwọn ọ̀sẹ̀ mímu fífà ti ń kó níbi àti ìbọ̀tá púpọ̀ wà fún níbi ẹ̀sìn níbi dúkìá níbi ara níbi ìwà wàlúù sẹ́mẹ̀ àti àwùjọ wa gẹ́gẹ́ wa ìwọlé tá à sọ yìí kò pamọ́ bẹ́ẹ̀ nìkan kò pamọ́ táwọn èèyàn bá sábà lókun wọlọ ìtàwọn èèyàn bá ti àbùsí òwò ló kù ìkátà sọ yìí tó má ti ẹ̀jẹ̀ sí wípé ìta ń ta nù síra kó má jẹ́ sí wípé ìtọ́lọ́ ń kà nábì sọ kó bá ti wà náà kó wọ́n fẹ́ pè yẹn jáde láwùjọ ẹgbẹ́ dákọ̀ sọ̀rọ̀ lórí ìsọmọ àti ìsọfímẹ́ àwọn aburú ti dálẹ̀ láwùjọ. kò sọ́kọ́ tọ́wẹ́ dá yóò àbẹ́ tẹ̀sẹ̀. torí pé táwa ń bọ̀ nípa ẹ̀sìn ẹ̀sìn ìjọsìn àlè ìbáàdà orúkọ ọ̀sẹ̀ni tó gbogbo nǹkan sínú nínú ọ̀rọ̀ sísọ ni nínú ìsẹ́ni tí èèyàn bá ti ṣe é tí ọ̀yọ́ ọlọ́wọ́ àdìgbò lánàá ọlọ́wọ́ àdìgbò pé tó ṣe kí ni tó bí ọlọ́wọ́ wà ní sọ́lá ara ẹ̀ àkànnìyẹn níbi ẹ̀sìn bọ́dé lé ìdọ̀tún lòdì òtò bọ́dé owó lọ́wọ́ ìdọ̀tún náà ní ọ̀nà. ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà fẹ́ tó lè pé irú ọkọ tí wọ́n fẹ́ nìyẹn kọ́dà àwọn obìnrin náà ti mọ ẹ̀kọ́ lè jẹ ara wọn káàkiri wọn fẹ́ wọ ọkọ bẹ́ẹ̀ pèrèkè látara àgbà àwọn ọkọ bẹ́ẹ̀ làwọn ti ń jẹ ṣùgbọ́n àwọn lóbìnrin bẹ́ẹ̀ náà ti dáa rẹ̀ lágbára o nínú ẹ̀kọ́ lè jẹ́ ọmọ ọmọ láíláí yọ máa ẹ̀kọ́ lè jẹ́ ọmọ ọmọ ojoojúmọ́ gan. torí pé nípa oṣù mẹ́tò tọ́ba ti mọ tọ́ba ti dé gbogbo tọ́ba ti tù lápò rẹ̀ tọ́ba náà kù kójú rẹ̀ ó tó yà gbogbo ẹ̀ lówó ti kó. àbẹ́ nìkan gbogbo tọ́ba náà kù pátá ó ti kó. bá a dá ọ̀hún náà wá wọlé ọ̀hún òkúta ẹ̀kọ́ òkú lọ náà ló ti dànù òun náà ọ̀gbọ́n ibi tí ó ti bọ́ tọ̀hún ló ti kó. àyẹ̀wò wọ́n sọ̀rọ̀ kọ́ tí ọ̀dà ọkọ rẹ̀ mú nínú owó rẹ̀ dípò yọ àná fún nǹkan ọmọ múnà ni torí pé kẹ́ni ìdúpọ̀ náà fẹ́ láti lọ́sùn dáadáa gbogbo mi kọ́ fẹ́ láti lọ́sùn dáadáa èmi náà fẹ́ fún àpò rẹ̀ tó wá lè tó ọ̀la rẹ̀ àtọ̀la àwọn ọmọ rẹ̀ tẹ́ ẹ kó mójútó tó wá lè tó kéèyàn pé kẹ́ni kéèyàn tẹ̀ láti ẹ̀ lọ́wọ́ ọba àdìsí ọ̀la látara bẹ́ẹ̀ ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ dúkìá. ọ̀pọ̀lọpọ̀ ntẹ̀yìn ní lẹ́nu bí ti ṣe lówó látara kẹ́lẹ́ látara nǹkan mímu àbí fífà àbí fífín. ìwà àti sọ́kà wọ́n ti yẹ àwọn àtàwọn tó lọ sọ̀rọ̀ tó nígbà tí ó fi owó ní owó sùn wà ní yunifásitì. tí èsè mọ́kìtò private sector san owó ńláńlá ọdún four hundred and fifty thousand ni wọ́n gbà. wọ́n ti kó owó kú ó sì lọ́ọ́ bí owó ká wọ́n lọ bí wọ́n lọ bí kóní abẹ́rẹ́ àti ọ̀sán àwọn ènìyàn kóní náà yóò anikele bẹ ẹfẹ ti sàn ti bàjẹ́ náà wọn lè wá náà padà ọ̀rẹ́ wọn náà làwọn náà ètò kọlọ ọba àwọn ilé yìí náà àtọmọ àwọn báyìí àtọmọ báyìí tó fi jáde fún awájú ìwájú ìwájú báyìí ta ni wọn ta ìta ìlú ẹta béèrè lọ́wọ́ lọmọ tá a sọ. jama ní ìfọ́ àwọn àtàkà wọn wọn wá ń sọ fún àti títún fún àwọn ọ̀kẹ́lẹ́kọ̀ọ́ ìjọba wọn wá béèrè pé fọ́ọ̀rọ̀ àtàkà wọn ọmọ kan ní fọ́ọ̀rọ̀ àtàkà wọn yẹn ọkọ̀ àdìgbò tó wọn ń lò jáde fẹ́ẹ́ fọ́ọ̀rọ̀ àtàkà wọn ní yunifásitì mi ò ní public university ní táwọn lọ fọ́ọ̀rọ̀ àti ọ̀pá gbogbo fóònù náà tó fi jáde fẹ́sì. just ìsinẹ́sà ni wọ́n ná lórí tiẹ̀ o kí kòtí kan wá dà kòtí kan pọ́kẹ́tì wọ́n ní rẹ̀ o owó bíìsì ẹ̀dọ́ akólé lọ́wọ́ nìyẹn jama ó kọ́ wọ́n ti nù òbí lówó ìnira kẹ́yìn wò. àwọn ìwà ti ń sọ òbí mi náà orí ẹ̀dùn ní kodò bí wọ́n ń sọ̀rọ̀ kan mọ́ ọlọ́wọ́ ọjọ́ owó káàánú àwọn ọmọ òòrùn jẹ́rí nǹkan mí sọ ni. eléyìí náà sàlàyé lọ́wọ́ ìsọ̀rọ̀ síra òun ni mú àwọn àtúntò tí ó wá. bákan náà wà ní kẹta oní kódé tẹ̀ sí láti la tẹ̀lé ẹ̀yẹ wọn. ẹ fa wọn ní ìlú gbogbo ká wọn gbogbo ẹ̀ ní máa dùn wọn ìdíkítẹ̀ wọn báyìí òun náà máa dúdú bẹ́ẹ̀ ní máa dúdú ẹ̀sìn na ẹni yóò dúdú bákan méjì tí ọba ti gbóòórùn dúdú. gbogbo láti ṣe iná ẹni ìbẹ̀ wọ́n ta fún náà ní ìgbà ìgbà wọn wọn wúwa. jama àwọn eléyìí wá lè nínú nǹkan bẹ lára ni láti wá wo nínú ara wàhálà ti sáré nínú ara. tí bá wọn mú lòótọ́ ní wájú ìgbà tí náà ẹ̀rí wọ́n yọjọ́ ìgbà tí ń tán lẹ́yìn tí náà omi náà kà yọ máa funfun ni yọ máa funfun àwọ̀ bàjẹ́ nù àwọ̀ tẹ́kẹ́ ni àwọ̀ bàjẹ́ nù. wọ́n níbi tó ti sáré ìdúró fún yàn láyé sẹ́gbẹ̀yàn ní kánsà nǹkan mú un ni nǹkan mú wọlé. àwọn jẹ̀mọ́ àwọn sáà ti wá ìfẹ́ ló jẹ́ ìdí àwọn tó bá bùkálà jọba sára tó lè fẹ́ dìde níbi programu mẹ́lẹ̀ fún àtàrà rẹ̀ gbé mẹ́ onídà kùnà ẹ̀rá kùnà tọ̀ òun tó ń sọ̀rọ̀ yìí ló ń kó lówó kò kí ń ṣe àwọn ọ̀tá kékèké o bí ti sọ̀rọ̀ nípa àwọn ńláńlá lòún sọ níbi àti ìkọ́lẹ̀ lẹ́nu ń fàṣírà rẹ̀ jọ náà olóko àdìgbẹ́lẹ́ ní ọ̀rẹ́ sàáyé yẹn fẹ́ ìbá ìta lọ́wọ́ pa ń kó wò ó ká ṣe tara wọn má wò ó kí ló lè lò sí jama ọbẹ̀ rẹ̀ tí ọba sọ̀rọ̀ àti pàánù torí pé nǹkan ìyẹn ó ti dá méjì ara ẹ̀ nìyẹn ìmọ̀kùnmọ̀ ìfàkùfà bí ṣe máa wá bá tọ̀tọ̀ lọ́pàá wọn yẹn náà ti máa bẹ̀rẹ̀ o lè má ṣe é ṣe lẹ́ẹ̀kan náà díẹ̀ díẹ̀ ní díẹ̀ díẹ̀ ní díẹ̀ díẹ̀ ní. èyí náà ṣe ìtọ́jú bá nígbà wọn ti polówó ìdánilẹ́ iṣẹ́ rédíò gbogbo wa ní kíni ní wọ́n parí ẹ̀ wá ní kó pa ní nílé wèrèwé. mo bá ti mọ gbọ́ lórí omi wọ́n kọ́ dọ́là wọ́n ní kíni ó pa ní nílé wèrèwé ọ̀gbọ́n ìbá ti mọ gbọ́ lórí rédíò. tẹ́ bá polówó ìdá wọn wọn sọ wọn wọ́n tó kọ́ sára pàdé ìjọba yìí wá dé nǹkan tó yẹ kí wọ́n tó wá sí ìlera yẹn nínú ìnira tí ń kó bá ara wọn nìyẹn. bákan náà nínú wa bẹ́ẹ̀ ló mi bá mú nǹkan tá ẹni tí ò lè wò lójú tẹ́lẹ̀ ẹ̀rí ẹ̀sà yẹn wọ́n gba oníṣègùn nìkan sọ̀rọ̀ wọ́n yóò mú nǹkan kò sẹ́ni kan yọ lójú mọ́ yóò kíkà bá ẹ̀kú sọ́ọ̀bì lójú yóò sọ̀rọ̀ kàkàkàkà bẹ́ẹ̀ ní bọ́dì torí pé kíni torí pé òun kọ́ máa ń sùn àwọn àlejò ló kọ́ ọ́n yorùbá ìjà àlejò ló kàkà rà ara wọn ìwà tó jẹ́ ìwà dáadáa wọn ká ní tìjú ṣùgbọ́n tí wọ́n bá ti mú títà lórí yorùbá ìtì ìwà àṣà ìwà ìlójútì lórí yorùbá ìtì sára kọ́dà yorùbá ìtì ìwà gbéraga ẹ̀fẹ́ gbé gbogbo àwọn ìwà ìwà ìwà burúkú ìwà burúkú náà ìjàmbá náà ni àwọn ẹni ìmọ̀kúmọ̀ ti máa ń ìbá la. bákan náà láwùjọ inú àwọn àdéhà tí ń kó láwùjọ káwa ló wò ó gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mo gbé ọlọ́pàá kan àwọn tó máa pàṣẹ ọ̀nà yẹn tí wọ́n sọ wípé ah, ẹ ó ní ó ní lánàá lánàá tó náà nígbà ọlọ́kadà kan bí ṣe ń bọ̀ báyìí ó kẹ̀ ta ẹ̀kẹ́ bí ṣe ẹ̀kọ́ gbà ní mọ́tò kan ti ń bọ̀ wájú ẹ̀ tó ń fi jáná mọ́tò ọ̀hún lẹ́nu yẹn bí tọ́wọ́n kọ́ ìlú látẹ̀yìn yẹn ó lè sùn fún ṣé ń wò

wọn pẹ̀lú àwọn yóò lò lọ. ó ti mú gbogbo ẹ̀ múra wọn. àbẹ́ni tó bá dé ìṣe ìjà tuntun náà ni yóò ti já sí náà nìyẹn. káwá wù ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ sọ̀rọ̀ aláàbọ̀ aláwùjọ wa. ọbẹ̀ tó ti di mẹ́ta tó sọ nínú mọ́tò kájọ́ ló bá jọ́ dá mọ́lẹ̀ gbogbo ẹ̀ kò sí ìṣòro kankan lọ́wọ́ jùlọ kúrò lọ. wọ́n fún bọ́ọ̀lù kan oníkàtúntà nígbà yẹn tẹ́lẹ̀ àwọn jáde wáyé náà ni àwọn tí wọ́n bá jáde lọ́sí bẹ́ẹ̀ ní kẹta wọ́n ti lọ kóra ara bẹ́ẹ̀ fà ojú ẹ̀sán náà ni wọ́n fún bẹ́ẹ̀. oníkàtúntà náà wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ ọdún mẹ́ẹ̀ ọlọ́kadà pẹ̀lú mọ́tò wọn lọ́wọ́ mọ́tò wọn òun náà wọ́pẹ̀ òun oríṣi ọlọ́kara àdúgbò jẹjẹ àwọn àtẹnugbé káwá wò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹni tẹ́ ń gun ọ̀kadà ẹ máa sọ̀kadà gbó tọ́wọ́ bá ti rí i tí wọ́n náà bá ti ń kó oorun lẹ́nu rẹ̀ wọ́n máa kó oorun mí wọ́n náà máa kó oorun tọ́wọ́ bá ti kó oorun tí wọ́n náà ti rí i ń tètè sọ fún kó ti débi tó ń lọ bọ́ọ̀ bá lówó mi lọ́wọ́ fún lówó rẹ̀ máa fẹsẹ̀ rìn lọ. bọ́ọ̀ bá lè rìn lọ́bí ọdún ọmọ padà ọlọ́jọ́ òkú lẹ́bí kan ó pé ju kí ọlọ́ọ̀kẹ́ lẹ́tà àdúgbò lọ́rùn lọ. ó pé ju kọ́ ọlọ́ọ̀kẹ́ ọlọ́ọ̀kẹ́ lẹ́tà lọ́rùn lọ. bẹ́ẹ̀ náà làásù lọ gbogbo ẹ̀ tẹ́ wàá gbọ́ padà náà wọ́n á máa sọ fún wa àwọn obìnrin ní àdúrà wọn bá pariwo aláìsẹ́ làwọn bá wọn bọ́lẹ̀.

káwọ àwùjọ alẹ́ ni níbi ìmúkúmu ẹwọ́wù àwọn tó bí láwùjọ bi ori orí ó bí ìranù lọ́pọ̀ ó bí ìranù lọ́pọ̀ ọjà bẹ́ẹ̀. àwọn wa ní àgbọ́yé àwọn nǹkan wọ̀nyí wọ́n tá a bá sọ pé wọ́n ní hàlà tó wọ́n ní sèbi kalẹ̀ táàrù ní bẹ́yìn náà lẹ́bàá yìí wọ́n á kẹ́lì yìí eléyìí pé yóò fẹ́ wá láàrin ẹ̀rìn àti làákàyè tí ó máa fún làákàyè ọmọ èèyàn àti sèbi rẹ̀ tẹ́lẹ̀ tí ó mú kakura wa wọ́n á táàrù máa yẹ sáàmì ìdáyẹ̀lì kàbí ìṣọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní èyí nínú àbàtà yẹn máa ń ṣe níbi eléyìí ìsàmúmọ àti tí máa ń mú yàn án ríra wọ̀nyí kìlá kò sọ ẹyí máa jẹ́ ìdàkejì kéèyàn ọmọ ti ń ṣe ni òye ọ̀pọ̀lọpọ̀ ti sábà máa tẹ̀lẹ̀ níbi kéèyàn mú kẹta àbí kéèyàn ọ̀pá kẹta ìdí máa sábà ìdí máa ń tẹ̀lẹ̀ lọ́pọ̀lọpọ̀ pàdé kéde o òun ìdàkejì kéèyàn ọmọ nǹkan tí yàn ń ṣe tí mo lè fẹ́ yòó ni mo tẹ̀yàn sí lọ́wọ́. wọ́n ní wàsákẹ́ nàkídò sọ́háwí. àmọ́ wa oní ìdílé èdè lágbára tàbí tí mo dáhùn wọ́n sí. wọ́n ta bá ní àsákù ní àwọn tó mú wáyé. wọ́n láti fi pé ìpìlẹ̀ rẹ̀ náà ní sáfìrọ̀. táwọn ti fi lọ́wọ́ ìjúwòrán náà ní kó súkìrọ̀. táwọn ti fi táwọn ti wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé bá bọ́ọ̀lù mú mú ti sàá ní nọ́dọ̀ ẹgbẹ́ èdè rẹ̀ kan ní òtún ètùmọ̀ èdè lábáwá yìí ó fi hàn pé ìgbà tó yẹ kéèyàn jìnà sí àkọ́kọ́ ní ìtumọ̀ nìyẹn wọ́n ní fún ti sàá ní nọ́dọ̀ ìrìnà rẹ̀ wọ́n ní wọ́n ti kéèyàn wọ́n ti gbé èdè níbi kó rí nǹkan láti wò ẹ̀dá kù sí nǹkan tó wá ń ṣe nìyẹn wọ́n ní ìrìnà rẹ̀ kó o ní kó o ní látàyè rẹ o nílé fi ronú bó ti yẹ má ṣe téèyàn wá ṣe téèyàn wá tọ̀ sí nìyẹn. bákan náà wọ́n tún ní sábà ní ká mú ní màálùú ní pé zákìrọ̀ zákìrọ̀ ní pàtúkọ́rọ́ wọ́n ní tùmọ̀ rẹ̀ náà ní wípé gọ́ọ̀bà ákìlù hù àìjẹ́lá kù òun lẹni tí làákàyè ó ti kú lára ẹ̀ ẹ̀dá kù wà ìdọ́lọ́pù ìsìnyẹn ti máa bí dá nǹkan tó tá a mà kò lé kẹ́lẹ́ o ti kú o lára ẹ̀ kò sí lára ẹ̀ mọ́ ẹ dákun ìtumọ̀ rẹ̀ méjìlá bá wà nìyẹn o ìtumọ̀ nǹkan múmu nìyẹn o ìtumọ̀ ìhúnrírà ìtumọ̀ ìhúnrírà ìhúnrírà nìyẹn o wà gbàtí yẹn bá mú bí mú yẹn ìhúnrírà àbí téèyàn kà tí mo ní ìhúnrírà wọ́n tọ́ ọ pé àlùkọ́mùrù kọ́mùrù ń tiẹ̀ wọ́n lóun náà ní kámírù ṣéyìn kámírù ṣéyìn ntòpò kankan níjẹ́bẹ̀ kámírù ntòpò kankan mẹ́rin níjẹ́bẹ̀ ló ga lọ́wọ́ wọ́n ní kí ló ń fi ọtí gan lọ́tí náà nìyẹn lẹ́yìn a sára kápí bàbàtà náà rọ́bí wọ́n torí pé ó fi ilẹ̀ ó lè kéde ó fi rò papọ̀ máa wàtí máa rò a rò papọ̀ máa yíwá ní ìbò yìí tùgá yìrò rí ha òní tí ó yí kéde yóò yí òórùn rẹ̀ yóò yí padà tó wà tẹ́lẹ̀ wàyí kọ́ àdúgbò wọ́n ní làwọn bá máa sọ pé túmí yá tìmí dání kàdé mọ̀ máa rọ́ọ̀tì yá àlẹ́ àkílà wọ́n ti sọ pé a máa kó làákà yìí ni wọ́n fi pè ní kéde wọ́n fi pè ní àwọn olùkọ́tì pẹ̀tọ́ bá bọ́ sọ́dọ̀ àti àyè kò làákà yìí nẹ́tọ́rọ̀ àtàrà rẹ̀ kò ní síbẹ̀ rẹ̀ yóò wá fún ìṣesí kíni ìṣesí tọ́lọ́tì torí pé ìnváìtẹ́ẹ̀tì ni ló ti ìnváìtì àwọn akẹ́kẹ́ ni ó ti invite àwọn àlìjànú kan ó ti invite àwọn ìwà burúkú kan ó ti invite sára ẹ̀ òun náà kọ àwọn kan iná kó jọmọ dẹkẹlẹ tó máa kọ tó òru ẹni bẹ́ẹ̀. alùpàdàrà wọn náà alùpàdàrà wọn lòun náà ní látara àlùkàdà mìíràn sọ̀rọ̀ wọn lòun náà ní kankan tó jẹ́ pé òun náà máa mú ìyàwó rà nínú àwọn nǹkan mímu ni àbáwọn nǹkan nílò bí òògùn ẹ ẹ wà náà àbáwọn ìdìbò àwọn tíra wẹ̀yìn àwọn òògùn tí ń bẹ nígbà náà káwà ẹ̀ sí tí ò tá a lè dá àmàmá báwọn mi ẹ̀ náà fi jáde ìwẹ̀tìwọlé sábẹ́ ọ̀rọ̀ yìí tramadol báwọn tramadol dé nàìjíríà wà ọ̀la mọ́ wọ́n lè ti máa lò ó ti pẹ́ kókè làmọ̀ tó wà tẹ́lẹ̀ lẹ́yìn kéèyàn bá mú gbó kókè náà làtúbẹ̀ ẹni kó tó àbùbáyé àti oríṣiríṣi tó ń wá wọn fi máa ń dára tẹ̀lé eh, tókèwé omi gọ́tà tẹ̀lé gbogbo oríṣiríṣi wọ̀nyí ló kúta kí làwọn èèyàn fẹ́ jàn kí làwọn èèyàn wá fi jàn eh, wọ́n ní kẹ́ ẹ̀ ẹ̀ ní ìdíje tí wọ́n ń sèyẹn gan àwọn ọmọ náà wọ́n ti mọ̀ fáwọn yìí báyìí àwọn ẹ̀mí kẹ́mi mi ìsara náà ni. torí pé kìí sòun kankan ní wàá fojúlẹ̀ ní àwọn àlọ́lẹ̀ ya ẹnu sí tọ́ílẹ̀tì àdìjẹ́nu ti yìn báyìí sára yẹn ló ní ìdí òórùn tọ́ílẹ̀tì nǹkan yẹn ló yé wọn ẹ ti lọ tọ́ílẹ̀tì ibi táwọn àdìjẹ́nu ń gbé nìyẹn ilé àwọn àdìjẹ́nu nìyẹn bẹ̀rẹ̀ wọn náà wá lọ sí kéde tí wọ́n á lọ yànú sí nílọ fún mú símú. ẹ wo tóbi ìbá ìjà rẹ̀ tó padà wá yá bá dojú ọ̀la yóò padà wá láwọn pọ́blẹ́mù nípa àwọn àdìsẹ́ ní ìyẹn nìyí wọ́n padà máa fẹ́ béèrè àwọn kankan lọ́wọ́ rẹ̀ kápá rẹ̀ níta pẹ̀lú àwọn kírísítà wọn ká lẹ́sìn nínú àwọn ìyàwó ẹ̀ náà wọn ní sọ́yìn bíbí. àbá ni lè á nà á àbí ká sọ pé fàtúrì yà àbẹ́rì gáàrí wàtó ẹ̀bá wàtó ìbá wọn lè wà á rí pé ní nǹkan tá nǹkan mú tẹ́lẹ̀ yìí mú yìí òun náà ní nǹkan tó yẹ pé yóò mú làákà yìí dáadáa jákòó lára yàtẹ̀ ní sáré wà tọ́ ìfà ẹni tí mo ẹ máa ń lé yóò máa pa gbogbo kó lè àwọn làákà ilé yìí tó ta làákà yìí jẹ́ ta lára rẹ̀ yìí yóò máa di lẹ yóò máa tẹ lára rẹ̀ kò ní í ṣe kíni kò ní ní làákà yìí كل شيء يذكر العقل يسمى خمرا كل شيء يذكر عقلا يسمى خمرا كل كل شيء باتمو تيا باتين جاي باتين بولا كاي ما لو لا كاي كاي لو لا كاي اوتي كبودا باتمو باتين بولا كاي ما لو لا كاي ما لو لا كاي بل وسميت بذلك وصلوا الى العقل torí pé ó tó máa bo làákà ìmọ̀lẹ̀ ní wọ́sàtàrà aláwò yóò sì bo làákà ìmọ̀lẹ̀ fún ẹni tí ó bá mú wọ́n wà sára mẹ́rin wọ́n ẹni tí fún ní ń ríra nínú àwọn júùsì téèyàn fún ni àwọn mìíràn nàbí àbí níbi àwọn ọtíkà àtọ̀pẹ́lẹ̀ yìí ní ọtíkà ni torí pé wọ́n máa ń ṣe àwọn tí òkúkúrú náà lára àwọn àwọn gbogbo àwọn yìí wọ́n máa ń lo ọkà bàbá náà bẹ́ẹ̀ náà ọ̀gá máa lò. wọ́n máa ń lo àwọn وهي مواد ناتجة عن الاستمرارات التي تحدث بالمواد السكرية والليلة نعوى إن كان تدعي يوم الجدي لا ترى وانتتي أفوي إليه يوم الجدي لا ترى وانتتي أدو تنبه في بعض النباتات nínú àwọn apá kan nínú àwọn nǹkan òwò ẹwù lẹ tó wù nù kàṣẹ́yì anyị bí àgbàdo wọ́n bá gbé nínú àgbàdo náà wọ́n lè ṣe ọtí bẹ́ẹ̀ ni. wàtàmù wọ́n lè ṣe ọtí níbi èso làbínú. bákan náà wà láyìnà àjàrà iná gírèpù náà làwọn ti èso nígbàgbé èso kẹtọ yẹ pé ó wá díẹ̀ ó wá díẹ̀ èso rẹ máa rí kéékèèké láì pé títí di láti dùbáì náà lọ èso tó lè fi jọ bóyá tó wà láàrin wọn òun náà ni èso làbí èso rodorodo ẹ máa kíkà máa pé rodorodo rodorodo ẹ báyìí wọn jọ ọmọ rẹ báyìí wọn máa jọ ọmọ wọn á fi kó omi ẹ̀dá lọ. àmì nìyí bí ròdòdó ṣe rí ní tọ́kọ̀ yẹn ló máa ń sábà rí nítọ́kọ̀ wá ṣẹlẹ̀ pẹ̀lú tiẹ̀ ní wípé àìrù rẹ̀ yọ kankan fún tiẹ̀ wò ní kóró ìyẹn èso ìyàn kò ní kóró kankan ẹ bá ti rẹ̀ wọn náà sí yín lẹ́nu ti gbẹ̀yìn sí gbogbo kalẹ̀ nǹkan tá a bá pè ní igi kàdí àpá wọ́n tún máa ń pè ní kí ló kọjá máa ń pè ní oṣù gbajúmọ̀ ọlọ́run ti wá kàdí àgbàdo àwọn kàdí àpá ó tún ló pọ̀ ní ìjọba máa ń pè bíi wọ́n sábà máa bí kí àgbo bàbá yìí náà. dógóyárò èso rẹ̀ tó ń bẹ ẹ̀rọ tó bẹ̀rẹ̀ ní yẹ́lò báyìí èso rẹ̀ ní yẹ́lò yẹn kí wá sí kọ́lọ̀ tí ò yẹ́lò ni ò kọ́lọ̀ tí ò yẹ́lò ṣùgbọ́n èyí tó bá rọ̀ ọ̀fẹ́ ibi tó máa rí yẹn bẹ́ẹ̀ lòun náà tó máa rí na ẹ̀ kóun jẹ èyí tó so ti máa gẹ́gẹ́ bí yẹn ti máa bẹ́ẹ̀ lòun náà máa ń kúrò ní kékeré láti jọ kóró rẹ̀ aláti jọ èso rẹ̀ kéde pé tẹ̀síwìù yẹ kéde pé tẹ̀sí lẹ́nu kéésì ṣe pé gbogbo ẹsẹ̀ ní nípa yẹn pé máa rọ̀ lọ́wọ́ àti títí máa fò ṣùgbọ́n ní kọ́lọ̀ ọjọ́ èso ròdòdò fún sọlẹ́ ìkẹyẹ bá mọ ròdòdò tó tẹ́lẹ̀ àbájúwé ọjọ́ èso ròdòdò ní kọ́lọ̀ ròdòdò máa ti máa tẹ́lẹ̀ tẹ bá mú báyìí máa pọ́n báyìí inú kan tẹ bá mú máa pọ́n lẹ́nu báyìí ṣùgbọ́n èsì kóró rẹ̀ dànù tó bá tún fún yàrá tó báyìí jẹ́ bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ àìjẹ́ lé ìtànsọ̀ yìí a máa ń mú báyìí kékeré yóò wá tuntun kóró rẹ̀ tẹ́ máa láwùjọ kóró rẹ̀ tó bá máa yóò wá ju kóró rẹ̀ dànù. ewu ni ètò yìí tó bá wà sọ̀rọ̀ yìí táwọn arúgbó wọn ti já látara ápù abẹ́rẹ́ wọn lè ṣe ọtí látara bàbá àwọn lọ́sọ̀rọ̀ látara láti mú àwọn àdúgbòkà ẹ̀ bí àdúgbòkà ayé mi wọ́n máa ń ọtí látara ẹ̀ ṣùgbọ́n àkọ́kọ́ àtọ̀ yìí kéde pé báyà ọ̀kan òun náà jẹ́ torí wá sí ẹgbẹ́ bẹ́ẹ̀ ni àbá sọ pé táwa sọ pé àtúntà àti kára ká má jẹ́ àgùntà mi. ìyẹn ló yẹ pé ọkọ̀ yẹ pé ajẹ́ pé làbúrò ká má mọ́ rárá. ṣùgbọ́n wọn wọn ti pa máa wọn ká pé pa pé bẹ́ẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀ pé èso ni ká jẹ ṣùgbọ́n tó bá kò sí wàhálà ṣùgbọ́n táwa lè lè pa méjì ní pọ̀ ó lè ó lè tọ́ ìdì náà ẹsìn wọn. ìyẹn la sọ pé báwọn fẹ́ tó bá ti lè wá papọ̀ yẹn ló ti bí àbúrò mi dání. ìta fẹ́ sọ̀rọ̀ yẹn fún wa ọmọ ẹ̀kọ́ ká gbọ́ yẹn ni wípé kí wọ́n ti fẹ́ wò já láti kábẹ́ pé wọ́n ti ní wọ́n máa fi làbínú ṣe ká pé èèwọ̀ làbínú para o wọ́n ti ní wọ́n á lo ọkà bàbà káwọn alákòóso ẹgbẹ́ ìjọ ká bàbà rárá o tá à ń sọkọ yẹn ká gbọ́ yìí o. ṣùgbọ́n náà jẹ́ kí wọ́n ti wọ́n lọ ka ẹ́kílẹ̀ tí wọ́n ń lò àbáwọn kan tí wọ́n papọ̀ mọ́ tí wọ́n bá ti ṣe lọ́nà tó máa gbà pé kọ́dà tó bàbà tá sọ yìí àwọn kan máa fi ti àwọn iṣẹ́ tí wọ́n ń lọ lórí ẹ̀ àwọn sẹ́yìn náà ni. tí wọ́n ti rẹ̀ fún àwọn ọjọ́ kan omi tí ọjà ti máa gba owó àlọ́ lórí omi láti wà náà. ó ń tọ̀ wọ́n fún bíbà tí ó ń ti tẹ́lifóònù ògógóró lọ. wọ́n àwọn ọ̀sán wọn máa ń ṣe àwọn ògógóró náà wọ́n ti lábàrá rẹ̀. gbogbo àwọn ọ̀sán wọ̀nyí bí wọ́n ti máa wá ṣe wá síbi di ọtí ní àbàtìlẹ ṣe bẹ́ẹ̀ ó ti di àràmù lẹ́nu àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. táwọn àlọ́lẹ̀ kò jẹ̀ máa tábà ní àtàkà sáwìlẹ̀ kan àlejò ìdábà olùwá ní àtàkà olùwá ní sákúrán olùwá ní súkúrán ní ìdábà wa ṣùgbọ́n gbogbo ẹ̀ náà á lè báwọn tó máa wọn gbogbo ẹ̀ náà ló mọ́ra wọn. sábà ní sáfẹ́rọ̀ àbí kúkúrọ́ wọn ni sábà akúrúwú wa ìdíráwù. sákàrù sọ wọn lò máa yí irumi ọmọrí wọn ṣàrà. òun kí ni òun sákà. كل ما يكثر من خمر ها وشراب ibẹ̀ ní tó wá rí ayé pé èyí tí wọ́n wí bí a sọ pé àtúntàkà rẹ̀ tó pé lásìkò wà lẹ́sìn wọ́tọ́ wọn lòun náà ní adùn kan àti tí máa wù nìkan yùkí ìmùmá àlẹ́ akéwì àbíkàtà yìí pé àdékàtà pé sábìrì àbí kúkúrọ̀ òun ní. sẹ́kúndì ẹ̀ bá ti jẹ́ sábà bí ẹ̀ bá ti sábìrì lọ́wọ́ yóò ṣe kí làákàyè òṣèkéde yóò kí làákàyè kúkú lára yẹn òní kí lára yẹn làákà ilé ìtọ́ta ló ń kú lára àyà àwọn làákà ìbàdàn lórí lọ́dún ìbáyìí wọlé òkú ní ọ̀wà lára gbalà alẹ́ ti yá sọ̀rọ̀ bíi àtẹ̀yìn làákà ìtẹ́ ẹ̀rẹ́ máa fi ṣe yàtọ̀ láàrin pé nǹkan yìí dá nǹkan yìí ọ̀dà kò ní sí ìwù lára wa fàlàyé alábùkọ́ yìí fún ẹ̀yà kò irú ẹ̀ ẹ̀ tó bá ti mú ẹ̀ tí bá ń sọ lọ́rọ̀ lọ́wọ́ padà wáyà tó ti bá dá lójú ẹsẹ̀ wa lọ pé ìṣẹ̀ ẹ̀tọ́ lánàá nì gbàgbé tóun àwọn ọ̀jẹ̀ sọ̀rọ̀ eré jáde àwọn burúkú ni àwọn lọ bẹ́ẹ̀ ni òun lọ́sọ̀ tó tún bẹ̀rẹ̀ lánàá wọ́n tún pẹ́ wọ́n pẹ́ wúru wọ́n pé wọ́n pẹ́ wúru wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó tún pọ̀ wọ́n tún ọ̀rọ̀ láti àgbègbè ẹ̀yìn lẹ́sọ̀ farabalẹ̀ kan sínú ara ìwé ìjà ọ̀kan yẹn lára tòun ti dẹ́nu báyìí gbogbo àwọn ọ̀kan yẹn alẹ́ fẹ́ẹ́ máa dúdú lọ lóde. olóògbé alẹ́ fẹ́ẹ́ ti pé tí gàgà bá sẹ́yìn tí gàgà sẹ́ni bẹ́ẹ̀ ọba kò kàkà yóò tẹ̀ bí yẹ ṣùgbọ́n ẹni tí mo ń ká ẹni má fi lè kàyẹ bọ̀rọ̀ kò ní fi lè bọ̀rọ̀ ibi kan bẹ lára tó wà nígbà tó kọkọ lù wá ẹjẹ yà pé kò tún dúró kó tún lọ náà ni àwa ti lọ báyìí tó lè ní ọba tó ti wà níbi tọ́nà òsì dá ó sì rí pa lọ ó sì ìta ó sì wà ó sì kọ lù wá ó sì lọ àwa sáré àwa lé àwa bá àwọn wájú náà wájú tẹ̀lé ìwọ̀n lẹ́nu wájú wọ́n padà wá pàtì àtúntò yẹn ló kọ̀ wálé ìwọ̀n lọ́wọ́ ló pàtì. tẹ̀wọ́n tàbá wá tó àwọn àlọ́ba òun náà pàtì ìwọ̀n tó àwọn àlọ́ba. èyí tó fi náà tẹ́lí bàbá ń sọ̀rọ̀ báyìí òun kò ló kú wa. àwọn yòókù náà tún mú lọ rún mọ́tò. ṣùgbọ́n ntí àbá lára ẹni tòun ti má ti kú gbóyótó náà ìdí jẹ́ àbá àlára ẹni lẹ́wà ààrẹ jìnnìkan ààrẹ jìnnìkan jẹ́ kí ẹ̀sẹ̀kẹ́ ni òun kan gbà yẹn kò ní rẹ́gúlétì lára wọn. ẹ̀yẹ́ wo ní ìsìnkà tó kọ́ta táwọn yẹn fà. títí tó la fẹ́ sọ ni àbí sàmádọ́ la fẹ́ sọ ni àbí kọ́bí àbí kọ́ńtà síkírìtì sínú pátá àbẹ́ ẹ̀wọ̀n fẹ́ mi ṣe bọ́ọ̀lù fẹ́ǹsì làwọn fẹ́yàn lọ́sọ̀ọ́ báwọn yẹn nǹkan tó yẹ pé ìlú èkó ló máa fi ń tó yẹ pé kòkòrò nípa títí pa kòkòrò yẹn náà ojú egbò yẹn náà kó má dé nínú náà ó lè máa pa àwọn sẹ́ẹ̀lì kan nínú ara àwọn sẹ́ẹ̀lì kan nínú ara àwọn sọ fún oríṣiríṣi àwọn òkúta ìdó ní òkúta à ń bọ̀ wá bẹ́ẹ̀ bàtà bá ti di àwọn àdéhùn à ń bọ̀ wá wàmí táyà gbádùn ìṣepọ̀ tó wà láàrin ọtí àti gbogbo nǹkan tí wọ́n mú ní múrìlà àtàwọn nǹkan pípà àti bíbí àti pọ̀tí bẹ́ẹ̀ àti pọ̀tí tó fi yọ kọ́dà wàwà fi ìdá àti pọ̀tí àti ìjìmúlẹ̀ gan-an mu àdá àdìyá bàdà àpè ṣùgbọ́n ibi tí máa ń fa ní lọ náà ní kíni òun náà ní sílá aká ìdí máa mú yàn án hùwà ọmọdúnrún kọ́mẹ́tì kú sí lára yàrá jama ẹ̀rọ tí ń sàlàyé ti ń jẹ́ nǹkan fífà nǹkan fífín àti nǹkan mímu báyìí. aliwa mi ní àtúwáyé ẹ̀rí yóò fi làákà ìkó lára kúrò níbi ìdí máa fi ṣe ìsàmálẹ̀ ilé ìtọ́lá làbẹ́ àti ilẹ̀ pẹ̀lú ẹ̀tẹ́lẹ̀. wọ́n ní pàṣẹ́kì lápẹ̀lúwe wà láàlàkùn lẹ́sìn tó sí ìbọ̀lá àkàlà wọn lóun náà ní ìdílé kẹrẹ́ ìdí àwọn ọmọ àtàlà tàbí tàbí ní àbí tàbí mà ní. mẹ̀nàtúwájú wà nàṣà nínú kóde pé ẹ̀ẹ́dẹ́gbẹ́ nìyẹn inú àwọn àtàkùnrin tó máa ń ṣe tẹ́lẹ̀ yóò ṣe nǹkan yẹn ajá pápá láti ṣe àwọn nǹkan yẹn dáadáa ṣùgbọ́n bí kéèyàn bá ti mọ̀ nípa ẹ̀ẹ́dẹ́gbẹ́ ló ti máa ṣe lọ́kọ̀ máa bàbá yẹn lọ́wọ́ bí mọ́tò ń bọ̀ gbàgbé mọ́tò yìí máa kẹ̀kẹ́ wo ló ń ta náà bọ̀ yìí. mọ́tò yìí ti kọ kẹ̀kẹ́ wo lé tó kọ yìí bàbá akọ ní sọ́dọ̀ ẹ máa wọ́tò yìí lé nǹkan nù ẹ̀ abẹ́ni ẹ wọ àwọn yìí ẹ máa rí àwọn ta àwọn mi máa àwọn máa ṣe kà fún wọn ọba tí ti fi ti òbí ẹ wá wo owó ti gbọ́dọ̀ tí omi ti gbọ́dọ̀ tí ó borí gbáà tí ẹ bá bẹ́ẹ̀ lẹ́nu ẹ jẹ́ wá tàbí wọn gbọ́dọ̀. ẹ dákun kí ni o fẹ́ gbà bẹ́ẹ̀ tó yọ ọgbọ́n kí ló fẹ́ gbà bẹ́ẹ̀ tó yọ ọba dọ́lọ̀ ní ọ̀dà títí wà bẹ́ẹ̀ di ara. bákan náà bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀rí báwọn kan yàtọ̀ sí àdámẹ́lẹ́dọ́wà lára. àbí tí ó ṣe kí làákà ìṣe wọn fi ṣe nǹkan mẹ́lẹ̀ kó kú lára nàti jákàlẹ̀ mọ́ ásìrì lọ́mọ yìí tẹ́lẹ̀ náà máa jẹ́ ọ̀sìn sọ́ọ̀tì ipa tí nǹkan yẹn kó lára ó ń tọ̀ nígbà tó mú tán wàlẹ̀ kọ́ wíwọ̀ ní ọ̀dọ́rọ̀ ọtí àti àwọn nǹkan bíbà àti bíbà húmà làzáni yẹ̀fọ̀ àdáni ìzáni wọn lóun náà ní àbíká tó máa ń ṣe ìkẹta mọ̀ yóò téèyàn bá mú táàbọ̀ fà táàbọ̀ fẹ́tá ntí ó tẹ̀lé pé làákà ìtọ́ wọn fi tẹ̀sán wáyà tó máa dé kọ́ ọmọ àrí nǹkan gbọ́ tíjẹ́ kọ́ ọmọ àrí nǹkan kan wọn wúlò fún ọ ló gbé àwọn ọmọ wọn kúrò lára. ìwélé kan sọ yìí látàárọ̀ definition lásán ti jẹ́ bẹ́ẹ̀ òun wọ́n sàlàyé ní àwọn alágbá wa yìí. láti lè má lè sàbò ní torí àwọn òkú kí làbẹ́ fún lábàrá ilé tíra yẹn yẹn lóbi náà pé ó bá dé wá sí wá ní ọ̀sán ara à ń ka tíra yẹn táwọn afọ àfọlà ń kálá ìfọwọ́. gbogbo ọ̀nà tó ti gbàtàlà yẹ ẹ̀jẹ̀ làwọn náà ní láti kà fúnra wa torí pé kẹ́ni torí pé àwọn èèyàn kọ̀ọ̀kan sáǹfà níbẹ̀ níbi tíra yìí bá a ti rà tuntun kálukú náà ti rà lórí tiẹ̀ mú bẹ́ẹ̀ tọ́ba wá níbẹ̀ kí ni máa fa táyà máa bí mu bí kí ni máa fa táyà máa bí fa ìfàkúfà kí ni máa bá táyà máa fi kúbi kúbi pẹ̀lú ọ̀dà ọlọ́run dákúrú mi ti ń bọ̀ bẹ̀ láti ọ̀dà ayélé torí pé àsìkò wa ti lọ asọ́nà káyọ̀tì máa dé ẹjẹ́ àwọn ẹ̀sìn ẹ̀jẹ̀ káyọ̀tì máa dé kọ́lọ̀ kó lè dé ní rọrùn fún wa bẹ̀rẹ̀ àwọn ìyá àkàkọ̀ mi wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ láti fi ìlànà Muhammad wà láàrin ìwà fẹ́ wọ́n sẹ́ni ẹ̀sọ́ bá níbẹ̀ lè kà méjì ká lè dáhùn rẹ̀ kí a 好，不呃。